wata farashi wa za ku mani kana bulan zanyen wuri yan rufa ma ne idan mani wallahi na ala wani wa'ayi da Allah ana sa wani ahiyar garahun on tó mọ́tò sallallahu alaihi wasallam ọkà sẹ́rẹ̀ ha ẹ̀jẹ̀ òní ni lọ́wọ́ wọ́sá ẹ̀tọ́ ẹ̀kọ́ ìhìn gbaná mọ̀lì ọ̀nà nyukata ọ̀yẹ́ wùsá ojì jẹ́ kó ihe mbà ni wọ́n nyukata èyí wà nyukata dòmẹ́ àwọn ẹ̀nà nyukata wọ́n lè láyé hamd láyé kalifu lọ́hù náà násán ilẹ̀ ọ̀sáhà. فلينفق ذو ساعة من ساعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها ẹjọ́lú lọ́hùn gbádà yusuf ọ̀nà ni ọ̀nà ẹ̀hún ni ọ̀yìnyẹn náà ni ọ̀nà ẹ̀yìn ọ̀nà ọ̀nà ẹ̀hún náà ẹ̀yìn mẹ́ ọ̀nà ni wọ́n sá ojú ẹjọ́ kó òhìn bá ní wọ́n yẹn wọ́n sá ìsọ́nù máa ń ti dé ìnùdú tó tó yẹ ìlúnà àwọn lórí àkó múlí àwọn kàkà ojú ẹ̀wárí àná ẹ̀wárí ibrahim ojú ẹ̀wárí sahal. dakọrọ ahịa ọrụ n'ụka ya bụla kiri ewu jemụ naanị ọ taa ka akwụkwọ ngodo ka wee nụkata wa ahịrị mụtụren ya taa watụren obere sweet biscuit enyo eh, nọ eh, kata waaw ah, ka orisogboro mahalam isogboro ahụrụ m aka anya pireru epireru nọ m akwụsahịa uye ebara maka nwụ na maka nwụ nepe then anyị enyi ne enyi ne anya Eh, anya anya onese ulus ọnyọ gbara ma ya awọ ọ na nwa ahụ kide akwụsị ọbụla ta ekika aka anya ọhịa na-atọ aka agwa ifiba ewu ifiba were wa ma ni no o se o se ma ma ni no gwa ni kaka adison ma ra ka ada o do ko ni ka ko si ototoro ma ha ti uye no ada ai ana liver abaka anaghị spleen ehu anaghị kidney oyeko amani da ahụ dụmanụ kwuo ihe mepere ọrịa ọmala so onye nwa agada ịka gara ikwu ihe nene is beta it's all go uhu because òṣèwọ́ náà kọ́ ọdún sẹ́nẹ́ nìkan ẹ̀ẹ́rì ọ̀dọ́ bẹ́rẹ̀ jẹ́ ìyè jẹ́ ọ àná òkú àmọ̀ níṣọ́ mẹ́ àkọ́mísádù káwí iṣẹ́ náà ń náà sí ìyẹn tọ́ nàbẹ́ pọ̀ náà ó ṣe ọ ẹ̀ń sọ mí wá nìṣọ́n ẹ̀rí àti round about kó ẹ̀rù kò sí ọ̀rí ẹ̀pọ̀ ìpínlẹ̀ olú kẹ́ni ẹ̀ ìpínlẹ̀ olú ọ̀rẹ́ ọ̀nà ìpapá ara rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́nẹ̀n bẹ́ẹ̀ hì náà ọ̀rẹ́ kò sí wọ́n á ṣe sáà lọ sábà ìkọ́ bẹ́ẹ̀ ṣàhà ẹ̀ mú ní ìṣẹ́ ẹ̀hún. ọmọsíláàtì rọ̀ṣùlá onílé onídà abẹ́mi náà subhanallah onílé ọmọ onídà ọ̀nà wọ́n mẹ́ wọ́n mẹ́ wọ́n ṣe ìjọ ìka ahọ́nà wọ́n ìkọ́ ara mu. sọ́sàn dàrẹ́ kan wọ́n níbi paracetamol wọ́n níbi resocin e, erocin otocin lọ́wọ́ rẹ̀ tọ́rọ hẹ́rẹ́ òṣèlú àyà bẹ́sẹ̀ nẹ́ni cameroon nẹ́ni náka ọ̀sán yẹn àbá ní sọ́nà dà ìlú na'am so bàmá sí wọ́n kìhẹ́ nẹ́ni wọ́n kìhẹ́ wọn na fún náà hẹ́ ihe biscuit na sẹ́ni bó ti ọ ọ̀rọ̀ náà wá kó o gbàdúrà rẹ̀ náà and kuma ọ̀rọ̀ kòrò ìnákọ̀rọ̀ náà mojú ohun tó mú yọrọ àṣẹ́bí ààrẹ anákọ̀rọ̀ rẹ̀ náà mojú ọ̀rọ̀ wà ń dọ̀ náà mojú tẹnu ka anyáròrí mi anyáròrí mi mo yọ̀ láàrẹ̀ kàwákà rẹ̀ tẹ́ni sáré mo yọ̀ láàrẹ̀ náà rẹ̀ ọ́ bí hùn náà àbí tó mú sọ̀lọ̀ sọ̀lọ̀ ó kọ̀ duni heyi kake barakallahu lak kaka ka omori am asire omire so ida marbarka tini fil mawhubi lak ni sana ko muri osme wa idan wa shakarta al wahid dumu sore me me ko anyanko sana se idan wana omori wanyanko awon wa balagha shudda da banyu kata da bere te warzuki warzukka birra abid mu yana da me da mu mi yana da me kawe o man adio non o do ko mu nyonya o ni kitabul azkar on imam an-nawawi men so barakallahu lak في الموهوب لك وشكرت الواهب وبلغ رشده ورزقت بره أنا ما هني مدلع يا إيه؟ مولين أكيد أريد بوهي هذا نعم تومر كاري بوهي هذا نوكاي بارك الله لك ومن نرب أيضا أبعكاو وبارك عليك وما إذا تعرسوا وجزاك الله خيرا أمور سوء تايبا ورزقك الله مثله أي ما إذا أمور نرم هيو muri mizano wa ajzala sawabak utosi anadem muri oganu tosi do me o do de agu wana kola kane ozo moju ka anyaro o wa so me wa ba e kola nya ju wa shoju ri ozi na o me le tọ ozi e wọ́n kì máa wákà àbísà ọ̀tún múlí ìzòrí náà ni ànámì kẹrẹ kó lọ ṣe jùlọ mẹbí ọ̀nà ọ̀hún lọ léwu ikú zi wọn náà na-amara náà mara mẹ́rin mẹ́rin sódì kí wọn náà yọ ọ̀nà ọ̀rẹ́ mi wọn náà yọ. so wọ́n yẹn kata oye wàhálà ti tó tó hàn tó mú ujo na ọmọdé rẹ ibrahim abọ́ láìka ọkà ẹ̀sà bí ní a mọ́sí mo rú ẹ̀rẹ́ mara ibrahim wà á bí o sọ nàtínẹ́kọ́ ọ ọ̀rẹ́ wọ̀sá a ní sára ìkàkà ẹnẹ́kọ́ ìhìnbà èyí ọ̀rẹ́ ọ ọ̀rẹ́ di so. ọ̀rẹ́jọ́ wẹ̀rẹ̀ nẹ̀ wàá nyukata isọ̀rọ̀ dàkì ọ̀nà wàá kata ẹrẹ̀ hàn dàkì ọ̀nà ọ̀ṣọ̀ nà tún wàá nyukata ní wàá awùsá ìyanu mọ àwọn òwúyẹ wẹrẹ̀ hàn nọ̀rí àwọn lóò kó ìjẹ́ ẹkọ ìhìndò tù so ni àmọ́ ìyọ́ wọn kọ́ dà náà da hausa isa nawo da gare da ta eurazau orionya anda iloronya then ayinata na ọwọ ẹnẹrẹ iloronya ẹnẹ lójijì ẹhó sidikọ hausa inú jáde náà kò nyá ètí kwẹkwẹ òzònyá ọgá oche na kwa kwa ahụhụ onye akasọ nụ shatuo ekwu onye anyị frij dasị misa anyị ọ na mozi ụzọnya bụ nne ụzọnya anda abụ asị dụbọ na na-abụ anyị enwe ya n'ebe ahụ ehe da anon ana me kagani anon to sallallahu alaihi me gani na ce kimin haji muslim wani abubakar jazairi me amma yare kuma waro ta wa zawo sa ya e na ba da ka haji su ciwo alanye na ya kuwe e, si ana da masha na ma hike alanye na ya kuwe do wetu usharowa overnight láàárọ̀ ọjọ́ bí máa là òmùtẹ́ ọ̀rọ̀ náà ṣọ́ rẹ̀ then ìjà àná àgàrà àti ọ̀tọ̀ sí i bẹ́ẹ̀ á kéré lẹ́yìn tó ẹ̀lẹ́yìn yìí náà tẹ́ ẹnì kan gáàsì ọ̀nẹ́dẹ́ bẹ́ẹ̀ góòlù ẹ̀tàn ẹ̀yẹ́ náà wọ́n yí ẹ̀yìn ọjà yánn àwọn tó mú ọ̀rọ̀ gẹ̀ẹ́sà sọlọ́lá àlẹ́ ọkà náà yí ẹ̀yìn ọjà

then you say why they take it <laughs> they were are you dọ̀ọ̀rẹ́ ẹ̀ka wọ̀wà onínìkan náà wà á ní kúkú rẹ̀ ìwé ní mú náà wọ́n tó mú rí so ìhẹ́ náà sọ̀rọ̀ nẹ́kọ̀ọ́ hìnbọn rẹ̀ àákọ́ ìrẹsùn dáṣe ìmọ̀ ìyẹ́ ọ̀rẹ́ àákọ́ ìrẹsùn inú àṣẹ tó anyị gold coins dinar ee asịtụ n'ịṅụ ụrata ụjọ nọ dịrị ehụte kehe ya ọnụ ụrata nọ ebe ebe dasị nwe kehe nọ dasị m na ịsa ya kwụsị tun uye uye na ida ni man ini ha wo ka mon te ga ni man ko ono si de ke hito hen wo ni kuro iwa je ni de dole kuru inwe a se ni san wo ko no jire inwe no no ta ho no ene te a loji wo <laughs> se nyo dem ene mo ta fi fun e mi o mo sare kene ele to go de akagolo ti rem

wee nzọ ọnọdụ naira ọ dị akwụkwọ mụ nzọ ọnọdụ naira n'oke n'anyị mana si ihe nwụsị sonti na ihiwe osi wọrị ọ ihe wanyụ kata dum sadakọ nọ la yukalifu llahu nafsan illa usaha fattaku llaha mastata'tum wawura akwere so dum sadako ni ikiyo nahi zafarani antumuri okaye inya disa na ke ìmáàmù tìrìmìsì ọ̀dọ̀ rẹ̀ ìyá kójú rẹ̀ so zàfọ́rà nínú yéṣì ìṣiṣẹ́ rẹ̀ so àwọn èyí ẹ̀rọ anárabi ní èmòdì ìsúpa náà ọ̀ ìjọba náà wọ̀ yọ dé sí òótùtù dé sí danyan dé máa sí tí náà ní tòṣà ẹ̀sìnmọ̀ ìtòṣòtò ẹ̀rẹ̀ so ìjú ìsìláàmù ni rẹ̀ lọ́pọ̀ ní okòrè dọ́sì zàfọ́rà nìyẹn. zafran nan duk da shi zai da so zafran nan ọ mẹka omume ozi anyị dị ma nere nwere sozi duk ogboboro dọhụra dọhụra hi dọhụra nye kụbabe onye ọgwawan zafran nan abechubegbe karjana onye ezi ke na ebe mmụọ ya agbaghị iwu wee akọ ya dịwa ewere ya si ya ije nyewa ada asịsị ahụ dịwa ada asịsị ahụ ha na enyi nne nwa ahụ agụka abịa ita na nna na-amụzara ya na ịdị ete ahụ dọtị agbaghị ka ọ ya ekwe omume ka ọ na-amekwa ebe ebe ahụ lóòkọ́ iná rí bàbá a ta iná na o kọ́ ọ. ohun tó mú sọ̀lá ọ̀lẹ́ sọ̀lá o ọkọ̀ ọ̀nà mi fẹ́ tó dé sùkú mi kọ́ abẹ́ẹ́nẹ́ ni ọ̀ọ́kọ́ asínyàn haram ẹ̀rọ haram kẹ́ni ẹ̀yẹ́nẹ́ ni wọ́ọ́kọ́ iná rí bàbá o àtẹ́ iná àhẹ́ta do ka ewuwe nọ n'olu la wàá mara anyị n'ewuwe nọ ndụ arụra kwụọ ọdụ dafishọ ama ozi dafishọ ereso ma kwụọ chọmishọ ereso zafaran eyi bi ntu anyị pere na ebi ntu anyị n'ebi arụ eyi bi ntu ee ewu walad zafaran dị dafishọ ereso pero a ta do rehesa. abẹ́sẹ̀ ní islam náà kọ́ ọgbọ̀ rẹ̀ wọn làkí nasarọ̀ náà sí làyàlámù ẹ̀ní èsìkẹ́ nà ìtọ́ni mi kà ó sọ́nù mú yóò nọrọ iṣẹ́ ẹ̀ bá kọ́ ọ́n ẹ̀ bá dọ̀ wọ́ ojú ẹ̀yìn náà kò ní àdó wọ́ ànánà náà sọ̀rọ̀ ka ojú ẹ̀yìn náà ọ̀nà ìhun ojú ojú ọ̀yìnbá ìhun àmọ́ tó múrí ti àwọ̀ mẹ́ sọlá ọ̀nà ìrẹsẹ̀lẹ̀ bóyá ẹ̀yìn kátà dùn náà wọ́n. wọ́n á fi rẹ̀ hàn yọ mi kọ̀wé hó gbòòrò ọ̀rọ̀ náà mi bìrì àwọn ènìyàn hàn agbọ́dọ̀ òkè ọ̀rọ̀ náà rẹ̀ ó tó ń tó múrí ṣe ń jáde. a kùnú ológbò wọ̀nyẹn nẹ ológbò rẹ̀ ló ń tó múrí rẹ̀ náà ọkẹ́ ahẹ́ rẹ̀ báyìí ọkọ̀ rẹ̀ kákàwá rẹ̀ ọ̀rá ẹnu tó ń kàn káì ẹ̀wá kórì jẹ̀mí lánàá ó ti gbé ba onígbọ́nyẹ̀ ènìyàn náà kọ́kọ́ àbídọ̀ tó múrí bàrẹ̀ hàn ní. àgọ́ òdo tó ń sọ̀rọ̀ àṣẹlẹ̀ nǹka ahabul asma ilàlọ́ abdullahi wa abdulrahman ìlànà ìkàkà olóòlù kékeré náà gbọ́mọ̀rí ọ̀nà kọ́kọ́ kúrò yọrí abdullahi abdulrahman. wa nínú ẹ̀rẹ́ hà níbi ilé ìdè kúmukúmi anamúmẹ̀ anafẹ́ àfẹ́mọ́nìhìn àtijọ́ òrèrè òjìrì kò ọ̀zámi ìbìláwé ní sọ́ọ̀rẹ́ hàn. wọ́n ń ka ẹni kéwù pé sọ́lábì kìkà wọ́n ní ń sẹ́kùrà ọ̀ká wọ́n kú yóò habibi habibi habib oye tí máa kà náà habib ọmọgbòbì onímìsì wàá ilé onímìsì ẹ̀yẹ̀mẹ̀ka onímìsì ẹ̀yẹ̀mẹ̀ka àmà ọjà tó họ ọmọ ya ọmọ ya ọkẹ rèébi anatẹ àti orísìí. ọ̀dá lórí ìsìkẹ̀ wà kọ̀tọ́ mọ̀rí ayé nyọrí òtútù àbẹ́sẹ̀nẹ́n lọ́wọ́ àtúbọ̀ ọ̀ka àgó òyọ́ náà nírí ẹ̀wọ́ sì kò wọ̀ táà nù wẹ́ẹ̀kù òyà báwo ni ká kàwọ́ kí gbà kó méjì kà ndị bìgí nà òdì kó méjì. ó kó àárẹ̀ ẹ̀rẹ́ ní dọ́kẹ́ yìí akọ azamata sumin da azamata ọka wọn dìde ọka anọ rẹ bata nù sẹwọn aka nù sílẹ ní gbórí ojú bẹẹ ní ibi ránù àsọdẹ sílẹ hàn ní ilé ìlú ilé ojú ilé náà láti ìlú wọn sọ ilé àbàwọn kàkà dúkùjọ ọrẹ akátọpọrọ ẹ ẹ yé ọkà símẹ. da ẹnẹ wàá náwó kàṣímẹ ni ọmọdé yìí rí alias ọ̀ka náà gẹ ọ̀ka náà gẹ abẹ́rẹ́ ní ní èrò ìsì òsì ọ̀gá àwọn náà because ní òye tẹ́ ẹni tábì ibrahim ibn adham aleyhi rahmatulah àgọ́ banyere rẹ̀ dọ́wọ̀ náà bíjọ́ náà kọ́ náà okòrò that's where I did him. ọ̀rọ̀ àìrákẹ́nẹ̀, àdújọ́n wà kápẹ́ òun ní ta. Dújọ́n tẹ́ǹjẹ̀ kẹ́nẹ́ wà náà kàn ọkọ̀tọ̀pọ̀ eze ẹ̀fẹ́ ìyàwó ra. Dáàrú wọn ọmọ tọ ní túyọ̀ nọkọ̀ rẹ, nọkà. Ilé náà dọ̀nà ó, rí ọwọ́ ọmọ náà rẹ kọ̀rọ̀ náà jẹ́. ha dọ́kọ̀ náà Hara, wọ́n sẹ́ agogogo ọnwụrụ agogogo elekwa ha ọrịa ọkọ n'ọrịa nwụrụ agogogo nọ ka ya ụwa anọghị nọ ụrụ ma ahụ bụ ete nwụrụ ahụ ụmụ ha rieta ịra ete nwụrụ <laughs> so wàá sí ìdòwò di yèjè àgọ́ ọ̀wọ́ ìka ọ̀sẹ̀ náà ọ̀rọ̀ agogogo onye kẹ́kẹ́ ojú ọ̀rẹ́ sọ́yì ohun nẹ́nẹ̀ kọ́ ohun nẹ́nẹ̀ ọ ọ̀mẹ̀nẹ̀kẹ̀ àbáwọ̀. ọmọnìkẹ bẹ́ẹ̀ nìkẹ lọ́ọ́ ọmọnìkẹ ẹ̀wọ̀n náà ilé ọ̀nà lórí rà àwọn ẹ̀ka kan wà ayọ́ ẹ̀rẹ́hẹ́ ìran wọ́n kò ní orí orí èhú wọ́n yí abdullahi nọ́rí almujahid ẹ́n ojú wa rí lùmọ̀ nílé hayọ onímìsì ẹ̀wọ̀n rẹ̀ hẹ́nẹ́ni rà ẹsẹ̀ nẹ́ni ọ̀run tí wàá mẹ́kẹ́ ọ̀pọ̀jù ọ̀tọ̀ rẹ̀. ọ̀nìkọ́ ànánọ̀wé ọ̀ìkòzì rẹ̀ wa òmùrí àkáyìn ní quran ká wàlúwàlídàt yọ̀ọ̀dẹ́yìn àwùládà húnná hàwùlẹ́yìn kàmìlẹ́yìn liman àrọ̀dà newton rọ̀dọ̀ à ká ọ̀nyẹ́dì nánà mú ẹni kó yẹ nírẹ́bá ẹ̀rọ ayé ìwà ìwúrẹ́wúrẹ́ náà gùn ọ̀nà náà bàrà bá gbó wèé tí sẹ́ni jẹ́ lómìnira lèmẹ́n àrọ́dá àni yóò tí mà rọ́dá yóò ní èsìkà ẹsẹ̀ náà hẹ́rẹ́ wọ́n ìkòlì ọ̀nà káàgọ̀ wèé tí kò àwọn mẹ́gọ́ ẹ̀yẹ mọ̀lẹ́kà àmà ẹ̀ẹ́ wèé rẹ̀ yẹn ẹni kó yẹ nírẹ́bá six months bẹ́ẹ̀ kẹ́ni baby friendly kọ́. so wàá kojú sẹ́wà lẹ́dà fíìmù ti dé bèbí enemy so ojú ìbọn náà kàrẹ́ bá at least ẹ̀sọ́ lẹ́dà one year ụmụ ẹ̀kọ́ra bá bá ẹ̀rọ ahụhụ àwọn ìkojú ìrẹ́ bá àgùkà ìkojú ìrẹ́ bá anyị sọ̀rọ̀ ọ̀rọ̀ n'ojú àfẹ́ anyụ ihe yie na-enyere anyị ime onye na-enyi enweri ere papa na ji na-ewede daka ozila da aka mara ha kibeteon ihe papa nọ isi ndị onye dị uke kere immunization ọrụ eji iri ọrịa ere papa nọ onye ewu ahụ kolesterol agaghọ o konteni ise ewu ahụ immunoglobulin anara ọ̀nàrà facilitate immunity direct mẹ̀ka or fortify body defense mechanism lọ́wọ́n kátà náírà so wàá kojú ìrora ẹlẹ́rìí tá àtàjẹ́ rẹ̀ sọ́kà pa ẹ̀dá àkáwé ìlú rẹ̀ eyé èèyàn rẹ̀ ojú òwú ẹ̀ ọmọ náà ṣẹ́ńṣẹ́ ni hùn náà ọ̀yin ọgọ́ ọ̀wà àbẹ̀bẹ̀ ló aban olile ijo nílẹ̀ bá yàn àgbáwọ̀ wèé tí kò tẹ̀sán rẹ̀ òun náà àti tẹ̀sán rẹ̀ wàá mọ̀lì àtúnṣẹlẹ̀ báyọ̀ wá sí mílìkì eré ọgbà ẹbí wá sí ìpa àwọn ọ̀rọ̀ bá tọwọ́ pàní. ọ̀rẹ́ rẹ̀ ní màálù àgbáwọ̀ múra ẹ̀ tuntun rẹ̀ kà it's better for you wá àwọn ọ̀dọ̀ tọ̀ milk ọ̀dọ̀ kẹ́lẹ́ ayò pasteurization náà kẹ́ni mẹ́ẹ̀ Only lu pasteur. dàrẹ́ dáa dáa dọ̀bí nyẹ́ lẹ́yìn náà hàn náà kó dọ̀ kó tẹ́tí pọ̀ dáa kó hinna golo dọ̀ milk bí ìgbọ́ eré bẹ́ wọ́ ìrìn dọ̀ ìrẹ́ bí màrún dọ̀ ìrẹ́ bá tẹ́mẹ́ni ètò pa ìrìn ó ṣe ìrìn ìwé ọ̀. over directly aikubana inagulan ozane uhuruhulan aban wonya iblisu pono wa yene wan ama haje do agura an do we ti kesen ahan oje onora re o le hure ba enough because emineni eh, eh, e aba abetin sana na meka ebe na ahụ nere ba re eh, anyị so ya gray matter nị brain one man is brain the other one is short of the brain to disturb waka anyị ya nyina de show ịmị niile de nyine da white enyo show ịmị niile ahụ ndị ahịa control intelligence eh, center of intelligence so ndị mmiri dị ka white matter ka na-abaghị abụọ akwụkwọ asịrị m nwunye na n'ahịa head not heard waka here for wei ọrịa ka. kaka alif ka kuma kasan alif ba ta da aika alif ba ta alif ba ta adam da alif ta rasu ba hawo man mas'ula ha haje in the gray matter and then I tana constitute gray matter o oh, hinire onu rehu so ana ke e so pam ona constitute an then ujo ro bro so pa an kuma eka e so pa kenan ma na nan maybe the woman na now ẹwọ náà màá náà wọn ọhún mi ọhún yàgbọn náà rí àná sọ ni bí ìdọ̀nyàdà ọ̀wọ́ náà kẹ́ndọ̀ náà hẹ̀rẹ̀ ẹ̀rọ àwọ̀ so ojú ọ̀nà wọ́n rẹ̀ rà mí àwọn ìrẹ̀wẹ̀ ìrẹ̀wẹ̀ wo ìrẹ̀wẹ̀ ó sì kàánù náà ẹ̀kọ́ dẹ̀ náà wee kụnyere tere anyị hadis e ntụ salasala maka nsan wahere oni imam muslim àti imam buhari dọrọ mutafakun na alẹ́ ìhọ́rin anyị ntụ mụrịka nsan wahere dashon nerira anyị oyiri erinyere kọnikọrọ arịrọ ana jerira ni awa karen ọkịdọ ni ka anyị nyere na mmanụ kụjẹ dẹwụ ẹwà dawa ẹrẹbaren ẹwà dawa ẹrẹbaren dọmịnị ka onye nene nsẹmẹ ẹni ẹwọ nyẹ nana ike ee yoo yoo jẹ ẹni ẹrẹba ẹrẹba kujú ẹni ẹrẹba tẹlẹ ọnyẹ awọrọ dẹ ahi ọdẹ ojú ẹni ọmọ ẹni ihu nkẹ ẹni arẹ ẹni umere agbawo dozi àwọn ẹmà sọwọrẹ sẹ hulba mala black professor ọmọ ahịa ịsọ wíìtì ọ̀nà ọba mi wà ká ọmọ ẹ̀rọ ni onye egwu ọ gbọ́ ọmọ ìkẹlẹ́bà ní uhie tẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà ahịa lactogen because ọ̀yí kozi ìrọ̀lá stage ọ̀nà ahịa lactation period so the lactogen ọmọ náà rí ọba mẹka eré wò yẹ tẹtẹ dose kuma di ọrẹ mi sáyẹ di anyi sáyẹ kojú ọ̀nà ana àmì kojú yẹnyẹ dẹ́ẹ́ lè kọ́nà húrẹ́ wa anyi sáyẹ kẹlẹ́ lò abẹ́sẹ̀ nẹ́nu bana ọ na-amị ụgwọ ịta na ngwụhọ ịna onúmòdì anyị sị na ọkụ anyị tinye ehi dojo wọrị dị as follows zetu na ọnụma kasọ enene dojo wọrị sa kaka ohu a che an dọ site n'inye na wọm kazi ezi ya ma laik ọ zinihu nene onye nwere special ọ mere ọyị land the same process ẹhụ dọrọ wọman dohu a wọ́n ní wọ́n àwòká ní ìtajù ajẹ́nu lọ́sí lè tún ní òkìkí dé ìwé ọ̀ lẹ́kì sí lójú ẹ̀nu àṣẹṣọ ọ̀nà ọmọdé ẹ̀yìnra dé àti tiẹ̀ wọ́n tẹ̀lé òwò ọ̀dọ̀ rẹ̀ hó òwúrẹ́ yẹn yẹn wọ́n hábàtì sọ̀dá bàbá àwòká ní ìtajù anyọ́ mọ̀ nǹkan kò jẹ́ ọ̀nà pọ́lọ́dọ̀ àtà ìlànà èyí anyị sọrọ na ka eprepee ya ozi agụ olori tujewu ọsọ oche dọkọ dojewu ọ mere aka ahụ ojú ọ mere wọlé láfíà kokoroko king. na ka ọ kụtọ wa ọtọ onye mbana ma nọma ntụwa hụ ọ mezu wero ka ọrọnya ọsan ya ụdị tụtụ mgbọrọ nọ ya chere dade gaa rọrọ ọrụ ọ na-ekwu ya bi orí ìdó fáyà orí ìdó ọ̀rọ̀ náà wọn. àpápá wọn ebozi èèwò lórí ugbẹ̀dọ̀ fáyà ama wàrà a máa sọ̀rọ̀ra ẹtùpà wàrà dóhìrá crayfish àwọn ìlì àbísẹ́nẹ́nì ló n'enji àbẹ́dọ̀ kọ́ ní wa'ad ma ba ma insha Allah yan sanin na aurka oji ruwa wẹ̀rẹ̀ alien because health abẹ́ àwọ̀ láti èdè amẹ́ríkà so take care of this area tẹ̀rẹ̀ ọ̀sán náà mà náà náà àbí òun náà kà sọ́n ọ̀ẹ́mẹ̀ dáàsó saving it at that stage or none agwaghị m nke enwe stage two or none before the third stage stage two or none aka wẹ́rẹ̀ ẹ̀rọ mi stage na ìní pẹ̀lú ojú ọ̀jọ́ náà rẹ̀ ọ̀nà òde stage two or none miss owó miss dọ́ọ̀dọ̀ kúnyẹ́ ń call and back ọ̀nà àkàjọ nǹkan èyí wíìsì ọ̀kárí òwúrọ̀ náà ọ̀ dúkọ́ àbẹ̀dúrà àdúrà yóò mú rí kó bá yẹn mú Ah, wàhálà ahùn ní stage ọ̀nà ndózi mà oyi ọ̀nà àgọ́rọ̀ ayẹ̀ hẹ́ hẹ́nọ́nyì ẹ̀hìnbà ìmọ̀ àṣàyìn so àyìn sánà ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mìíràn yẹn oyi ọ̀nà akùsí mà sọ̀sẹ̀sẹ̀ àyìn sẹ́yà wọ̀ ẹ̀kọ́ akùnmí sì mìíràn anyi na na na ka na urusu asori ri yan mecho ka asara cuz abisa na na na store abisa wa me ni wali ri na na store be na ni fresh anto mari kisan do re ni re do re al kisan na eh? o abisa na ko yi ni re de oyster no store ti be anto mari kan nakshu fil hajar were amaza eme emesa m etenyere taa na-ekwe okunye were ọzọkwa nọ ere ere na ahụ ọtụ na na nọ esamiti n'ọchị wee kọcha ahụ ịhụ ọda mdọ ama permanent anyị ka kasị ya ìjà àbáre àtẹ́ẹ̀ká abụọ yí àrẹ́rẹ́ àrẹ́kẹ́ni mà ní ikọ̀ mùnú ìrẹ́ kẹ́nikẹ́ náà bẹ̀ dé àwọn wá àányí kàfẹ́ tó yìí tún ọ̀rẹ́ kàfẹ́ ti mú yìí kàfẹ́ quran àbẹ́lẹ̀ lóyìn náà náà kọ́ àbẹ̀fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní ama bẹ́ẹ̀ ni ẹrajà àbáìsàn wúlé máa fẹ́ wọ̀rọ̀ kẹ́nẹ̀ ẹni ìwé ẹ̀sà ìdọ̀fà támọ́sà yẹn dàdí yóò dàdí kiri wá wa abẹ́ ni ẹ̀ tó wá wọlé màá fẹ́ rẹ̀ kéke ìwé ọ̀bá àwọn máa yíyẹ náà kàkà ọmọ mà ní hẹ́dù ọmọ àyè ká ọ̀nà ní yá ẹwọ ní tí yóò dọ̀ ọ̀gá alhamdulilayi ẹwọ ní wọn náà rúkè àǹtẹ̀lẹ̀ àmì òkè èrè èkó àmì wọn ní tí yóò dọ̀ àbán lọ àkọ́sàn ọ̀hẹ́ dọ̀ adamu oṣù yà sàlám dọ̀ náà so. abẹ́sẹ̀nẹ̀ tó wà mí dójú òrèrè ká wà mọ́ abẹ́sẹ̀nẹ̀ na wọ́n rẹ̀ kọjú òrèrè ká ojú oní fíìmù àrẹ̀sẹ̀ èrè ká wà kọ́sálà èrè yà ntùkọ́ nà ọkọ́ wà mọ́ aládọ́ ní sàgídà hàmà o ìjọ ní òrèrè ká gé tẹ́dọ̀ náà sọ lúwọ́ mà mà ọ̀la dúró jẹ́ ó ní ike o wà á m.

dáhùn apata èsìkò nòrí sọ̀rọ̀ ní wọ́n yàn nìsọ̀rọ̀ èsìkò nòrí ààyàn ẹ̀rọ. so it's not good ẹ wọ̀rọ̀ kò ní yà áhùn yìí dáàbọ̀ yàn. ààrẹ wù ẹ̀bá abá ọ̀nà yìí. ojú ọ̀nà nígbà enwụsọn ma ele nwa dani hụ na anya ene nwụsọn enwụrụ anyị nenu anyị efere pataki anyị sọ dọọma tebe ime anyị dọọma kụrụ ya ọrụ ihe waalaikum salam na'am eh anan mma ka kasa nye si asaako nye si sori si maa he iri kere yi sɛ hama ɛsɛ hama la nyere so ɔwɔ ha mɛ do wa sisɛ nyim rere wa mi wa kisɛ nyim goro wa ini buroza ini ere kɔ akusala ere kɔ akunafila ere kɔ akokoran ìmániré àbọ̀sọ̀ náà. Uh, eh, do hisa ahezi hisa ahe heroin yasa hanyar na include moto yasa heroin ana ke an yasa heroin na ka ọpa na dama ni ha da kilo ọrụ nọ na sote enwusa hanyar doodoro na anyị yasa hanyar na ka ihe dabere na onye ne nwanyị ara na orí ma sọ ká yẹn lè dọ́nà ọ̀tàkà ma sọ ká yẹn lè dọ́ka alif ọmọ sọ ká yẹn bá dọ́nà ọ̀tàkà kì bá tá àwọn ọ̀nyin náà ẹ̀rọ ìkísímà na anyi two thousand naira is okay ẹ̀bọ̀ àwọn kẹta rẹ̀ yín àmì rẹ̀ yín náà ẹ̀rẹ́ náà àná bá hẹ̀ ọ́n hẹ̀ ẹ̀rọ bẹ̀ ṣe ẹ̀ ń sá ní òhìn èhìn aha sị mịn bọt da anyị dị ọtọ na nda ahịsala anyị dị ọtọ ọchị na nda amị n'ihu n'ihe ajị nị ata aduwa waru n'ihe sịdụ muslim anyị dị ọnyọm tọọchị na nda akịsa tị ha ọ na-agụ mba anyị sị ntụ wụtụ sọlọ sọlọ kam dọọ ọgụrụ ahịm nọ ịnaka ni ịra anya pụrụ dọọ ọgụrụ ahịm ba make sure ebe okwu dọwụrụ ebe nwụrụ agwọ yi ọrịrị dọọ ya enwu shoni za a yato yau murhi za a yi enwu sure ka oye da hajji kuma kun oye ka nyar na hin tumur sallallahu alaihi wasallam duwa fita ne zo duwa gurahin ba maka duwa fita ne zo anyị tọfani ní fíìmù ló ti ní fídíò ló dao dao vehe da kamin do sirianin dao rehen ne dao to fi sayyidina bakar sayyidina umar usman ali radiyallahu anhu majma'in abene dao to fe ne ati to fi imam mukumukumo ne ne imam malik abu hanifa shafi ibn hanbal imam ibn hazm الظاهري ابن تيميه ابن القيم الجوزي إمام سفيان الثوري سعيد بن مسيب آخر متقدمين أتى إمام ونظام أنا بني إلهين سير عالم النبلاء ìtọ́pẹ́ ni wọ́n apá aṣọ wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ lùsẹ̀rẹ̀ islam gbẹdọ̀ọ́rọ̀ yẹ wàá nyẹ́wọ́n mẹ́kẹ́ yìí kéwú ọnọgụ kekere ọrụ ọrụ na ịwa ba na ọnọrọ ya tụrụ anyị anaghị m oke kere ọbịka ọrụ ebe ụda dọba ike m sọsọ ihe oke kere ọbịka inshallah oge ewu anyị pita ọrị pọl dọba ya n'ahịa abụbakar ọrị umar there are two black birds sitting on the wall one named peter one named paul ọnọdụ ọbịda ahịa danụ dọwa ya sahib bakar umar meka ka o yahudi ọ̀rẹ́ ti yahudi wọn níbi àná ó yà skul dọ̀ ẹ̀ ká nyẹ́ mùsùlùmí àdán hó islam kakó ó skul dọ̀ ka ká ẹ̀ nyẹ́ náà yà kó yà rọ̀ nínú akọ̀nyẹ́nẹ́ ọ̀rọ̀ akọ̀nyẹ́nẹ́ ọ̀húrẹ́ fún ha nínú akọ̀nyẹ́nẹ́ dọ́ọ̀jẹ́ ẹ̀yà dáyìí ṣé omi rẹ̀ báàkì. ọ̀rọ̀ ìgbàgbọ́ ni yánnì ọ̀yìn ní skul dẹ́ẹ̀tì skul lọ́nà mi náà nánì ìrọ̀lẹ́ náà kọ́sà ní ìrọ̀ àyẹ̀nà máa fà ní nánì báyẹ̀nà rẹ̀ máa fà ní kùmà ẹ̀rẹ́ náà mẹ́kàfẹ́ máa fà ní ẹ̀rẹ́ náà ní yánnà ọ̀rìn dọ́ọ̀rẹ́ wa dóòrè hòtẹ́ẹ̀ níbẹ̀. wọ́n lè kọ́ máa nìyẹn àwọn onílò ọ̀dọ̀ ọ̀láwọ̀ ọ̀tá láìké ní òsì ẹni náà hàmà nínú rẹ̀ ẹ̀ka nínú ẹ̀ka don't be stupid mommy don't be stupid ọkùnrin ọ̀hẹ́ ẹ̀yẹ́ ẹ̀wọ̀n ẹ̀yẹ́ ní òsìkọ̀ náà kọ́ àgùkọ ọ̀là mi kò sí rẹ̀ ẹni sọ ọba mẹka ọnà adapt the system ọka ọnà àrẹsà ọdọkẹrẹ ẹka ọnà èhútí dání búrẹ́dì wọ́n a máa ń sọ́wọ́ reduce kìtì hùn lórí ẹ̀ṣọ́ títẹ̀ dá lórí ẹ̀ṣọ́ wọ́n rẹ̀ dẹ̀sẹ̀ búrẹ́dì rẹ̀ ẹ̀ẹ́n a máa ń sọ́wọ́ rẹ̀ títì dọ̀ sọ́wọ́ àtọ́ búrẹ́dì so àwọn ọmọ mọ̀rí ìdá mi ṣètò àná ìwá kan wọ́n tó ń ti ṣètò àná sọ́wọ́ àrẹsà àgbà ọ̀yà sọ́wọ́ rẹ̀ rẹ̀ sà dàhámi yahudi. so abetin nan wọn wà mí kò yé e a sọ wà hàdó rẹ dọ ṣọtún wọlé bùtàn sọ mẹnẹ tó ẹ nìkan inú ikú ẹ ọrẹ ṣọtún rẹ dọ rẹ dọ péré dọ ọyẹ ń anyị ọ na-asọ wà hàrí sáyẹn mu ntọ́ mọ́tì sọlá ọ̀lẹ́ sọlá ntọ́ mọ́tì ká ahụ dọka ọrọ ayọ na enwe ọnụ onye ume ntọ́ mọ́tì ká ẹ̀yìn sẹ́ẹ̀ mà nù mẹ́ ụwa ha nọ n'ọdọ ọkụ ọnụ otu ka ọzọ ọrịa otu ọ bụ n'anya nsọ ụwa ha nọ n'ọnụ kisa ekele banal ka bọọlù kọfà nù ọ̀rọ̀ ayé lé ahụ àhíwọ́ ni ụgbọ ụgbọ ọ̀rẹ́ àbọ̀ ọ̀hún nánì ẹ̀yìn lẹ́fùtì àbọ̀lọ̀ ọ̀nà mẹ́rin anyị ọgbẹ́ wẹ́yìn para wẹ́yìn paralysis wọ̀ bọ́ọ̀lù akọ́sìsàn òsì kọ̀wé akọ́sìsàn àárín ìwé ọ̀dẹ ọ̀wọ́ mẹ́rin bí wàá rọ́nu wọ́n hàn bà rọ́nu wọ́ọ̀lì bọ́ọ̀lù wọn àti tààrà làkọ́ wọn àti tẹ̀lẹ́sàn. abẹ́sẹ̀nẹ̀ bọ́ọ̀rù náà lọ́wọ́ abẹ́rẹ́ tó ẹ̀hún. rẹ́sìkọ́nù hẹ́hẹ́ yìí wọ́n á rìkì ká kókó ẹ̀tẹ́ ẹ̀. wewe kizazi kusala na ikibla do wewe kizazi osomo kizazi kusala sema wiki yono hehe sema wiki yono hehe msatu rasulullah hiyo ni meko harakati assalamu alaikum sasa kinyene kenoen meka onyewa gero doka ki assalamu alaikum lukwa alaikum salam nala ana do tanuwa yẹn náà méjì wéwèé yìí ẹnna ẹ̀kọ́ àwọn ọkọ̀ lọ́wọ́ akẹ́sọ̀ láwọn ilé kẹ́ńdà ọ̀tà ni wọ́n ọ̀yẹ́ ẹ̀hún ọ̀n tó mùsùlùmí sọ̀lá ọ̀sẹ̀lá òkú mi yàrá gẹ́gẹ́ tẹ̀hún wọn dẹ́sẹ̀ láwọn ẹ̀hún dẹ́dẹ̀ wọn. àbí yẹn ní mẹ́ bí tó mú ní ọ̀dẹ̀ wọn wà wọ̀ òmùrí àjẹ́ yìí wà dẹ̀rọ̀ tó wẹ̀yẹ rọwáhùn mùsùlùmí ìmá mùsùlùmí ọ̀dà dì sẹ́mi sọ̀hí àsopọ̀ ilé ọdọ àkàwéjẹ́ o. wa idan da yi kwata kwata ko rabu na yana da idan wuri da da su wuri to ne ranya ne kafi adare hin oje fi uri oje nyango me nene da wa da wa harawo yana da da duwo salamu alaikum me ko je fi free oje wa sanye no nyamo awdi awo amado correct an eye ti asaso manu àwọn nwere ehi ihe nọda ma ahụsa dore na akọrịta m jebe ọ na-ehi wegada dore shọgbọ tọwọshe nwere dore ka asọrọ mmanụ m it's wrong mọsọ nọ nke n'oge ahụ wee lee kofi free onye na-efi free with damien n'ọka na abẹsẹ ni mpero abẹsẹ nwa mpero dujọ ahịa mbasa ẹwọ hẹnẹ mẹkọjọ yẹn nọ nọ náà òórùn náà mẹ ìhà dáhùn òórùn náà mẹ ìhà òórùn náà mẹ ìhà dáhùn lọ́nà mẹ. wàá mà aka ní mílíọ̀ náà wí ìlà báàlù fẹ̀ náà wọn ìlà ẹ̀hìn bá ọ̀bá wàá nsogbu òríkà bá ni ìyá àwọn ọ̀tọ́ kẹ́ni ẹ̀chapa lọ́mọ ní ìtawà gàdá yẹ́dẹ́rẹ́ ọ̀chapa kẹ́ni ọba náà rẹ̀ dẹ̀nu tìyẹ̀ wọn bí yẹ́ ya ẹ̀ka nyẹ́ ẹ̀chapa yẹn nẹ́ tẹ́ ọ̀chapa ọmọ ọ̀dàkà ha ọ̀ka mẹ́ anáìkàkà ọba ọ̀hìn ló sẹ̀rẹ̀ fọ́n ẹ̀ ọ̀gbìn sọ́sọ̀fà. wọ́n dàka sọ gbọ́n yẹn òwe ìkújẹ ọ̀hán máa lọ́nà ẹ̀ expect wọn bí òrà àhàrá yín ní ìdọ́wà nù wọn. bàbá mi mísà mẹ́ka yẹ wọn ọba àwọn ọ̀sẹ̀ kọ́ẹ́kẹ́ bí òye òrè ọ̀hán ọba àwọn dàka bíi agùkù yẹ ẹ̀ka máa kọ́ ẹ̀wọ̀n anáwọn náà wọ́n bẹ̀rẹ̀ ṣùṣù jẹ́ àṣójà nàìjíríà anáwọn yẹn nẹ asọ́nà ẹ̀rẹ̀ ẹ̀ka ọba náà hàn lóṣù kan náà ọ̀nà mẹ́kọ́tíkọ́ àti ẹ̀mí ẹ̀yìn lọ́wọ́ àwọn òhèrè wáyé wọ́n dàkẹ́lẹ́ o lóṣù ọ̀ṣẹ́ ọjọ́ àhàmà wà ní lóṣù yẹn pàtàkì wọ́n mọ̀ ẹ̀rọ kẹ́ńdọ̀ kan náà wọ́n ẹ̀kọ́ yẹn náà wọ́n rù ṣètánù àtọ́ ọ̀dìnà àmẹ́rì ṣètánù àmọ́ ṣètánù òyìnbó ọ̀rọ̀ rẹ̀ ni. ní ìdílé náà ni àtàwọn oúnjẹ ọ̀nà ilé ọ̀rọ̀ rẹ̀ fẹ́rẹ̀ kúrẹ́ ọ̀ẹ́pà àwọn náà nìfà. àbísọ̀ àwọn ìmísọ̀ka yókù hàmà náà yóò ní èrè òhàmà àwọn yóò ní èrè òhàmà dàkítọ́ mẹ́kọ̀ọ́ kíẹ́fù lọ́wọ́ náà. bẹ́ẹ̀ ká wọ́n mọ̀ nìkan ní agogo. dɔbɔ wa ni bɛyi ba hɛ kawa gbaa sa ba azụ ni do wa oziri ami na ɛhɛ hinɔnyi himba ɔtún mi sɛ má kan ami ne ori gbɔmɔni atu mi sɔ sanɔ ka tomato ɛ b'a ma kɔ fi yira da a nyɔna anyo na ene onoba ni wasame uza godo uza munaga donyo to ona kutomato ninji da wozi hiya doka weto dosu mangi to oho dada wasi nyepe beni yinye paron awon ma kan o secondary school nka hmm on university de kata won do ma ba do ma ba nan onye ne ana ke sun zuba koya ce ya na kusa gura na kusa da gura rawa koya alna ko na ko huna mi ana mi do ni hidawa ne na ara mi sa ago ka bu mo na ti ku ora wa kama ka onye na o onye na ke primary do ora ni sorry primary onye na ke secondary do ora ni sorry secondary onye na ke university do ora ni sorry tertiary káṣáré ràárọ̀ àbúrò náà na ilé ìdá ìdódó ní skùlù ìrírí káwọn náà kọ́sọ̀ yẹ àwọn òra nẹ́nẹ́ agbáwo women education end in kitchen so why ní kitchen do ara education now is equal to zero ẹ ara mi sàn ọ̀nà kò nyẹ́ ní ó di do inyo na da ka onya ho mi fata e ni e ko se mi fata on wallahi more than 70% of onye ne onye na ran zan na ba ma jen an onya no non sene da wa mi sa wa ti ko nyane aka ko muri ko qarna fi buyutikunna wo ko na ma baranda in school ana be e good morning how are you hello ora primary ụra secondary ụra tertiary ụra ina na mun ka hawo hainu wana nyanya na na university there ye ka kasun is good but ye ka you are coming to combat with what tertiary ụra god only tertiary ụra eh wa sira secondary ne pe na do finish am naam so

aka àbàbọ̀ nù ha àbàbá ni ha aka àbàbá ni ha láàyè house girl ẹ̀ máa yìí nù náà wàláhì house girl house girl fitina ni ŋmaa yẹ bẹ dánù àlàm kàtó dà àti sèjọ́ nù wọ́n hórí jọ house girl. abazal kini juan hojo wenyi ewa anyo na doko adi house girl yandu ka choose house girl ana manyo go wa huwa ka sini ni ne ona ka eke house girl na house girl ko am sanu ona de hun so wa house girl wa da di mo me di eh ana abin ala hubbi man ahsana ilaiha ayra na me ka osire na mo na ri ni wasa sare o na na so e house girls do i house girls agbẹ́wò bìrẹ́nẹ́m ló wà mẹ́ lọ́wọ́ na wọn ajẹ́nẹ́dà o. nọ́wọ́ awari àgbékọ́ ẹkún máa ń na kìsìn méjọ ààrẹ na tomato ọ̀nà ẹ̀ ọmọ ẹ̀kọ́ awari àwárí kẹ́mi bí nà wí lu perfume ọ̀rọ̀ èkó deodorant tọ́pì fúram àti anawọ fúram anáwọ̀ tí ó yẹn wẹ́tẹ̀rẹ̀ anya naira. na kipevu na ndị oyi na gola nọ nọ oyi oh, di the other one daka gwọba okene ọhụwa men ụjọ ọ nara anyị onye nọ ka onye mmemme ma ahụ dị ọhụwa men dọba ahụ otu ka kpụtite jenjen ee ìjọba ìjọba sí distinction ọkọ̀ wa ní a one. bí akomeka sẹ́wà ìlú kọ́ na nyọ́nà ọ̀hún wa àmà ọmọ ẹ̀wà mi sàn mẹ́rin náà àwàgbé àbẹ́ àwọn ọ̀kọ́ amísà dọ́wọ́ ọ̀kọ́ amísà nù ẹ̀rí ẹ̀rẹ̀ àkókò asámẹ́tọ̀ wa lọ́sọ̀ mọ́ ẹ̀hún lóko wọ́wọ́ kọ́nyẹ́ ní ẹ̀hún sí pẹ̀sìpẹ̀tì ní ẹ̀hín dúdú yà ọ̀tẹ́tẹ́ kásó kásó mọ̀ nkẹ́ni <laughs> <laughs> ọba àwárẹ̀dọ̀ lórí túkà nítorí kò tí ó fẹ́ náà tún lion ọ̀nà wounded lion lórí tún àbẹ́sẹ̀ ní ọ̀nà wà mí dèjì àpá ojú ọ̀sọ́kùnrin ahínbà ń tún mú kí amọ́dá akẹ́kọ̀ọ́ sálà ọ̀rọ̀ yẹn mi dẹ́ẹ̀kùn bí ètò máa ń náà ẹ̀ta máa ń gẹ̀ẹ́ kowa yana kallo oyo anahe tonye onye ọnụ ere ka is a disciplinary measure onye ọnụ ọtọ ọsọ nwa narị ga ijepo na n'ọcha ahụ oyo anahe joli ahụ ma anyị fi gaa abụọ olori ụgbọ ọzọ ọzọ bi kebụ anyị kogbo okoti na-eyi japa japa suru máa ní ṣe gẹ abó lóore àtẹ́lẹ́ yìí wá sálàkó ojú àṣegbòrò àwọn bàbá yìí tòrè wá kó sálàfà ojú àṣegbòrò àwọn ẹ̀hún dá sálà mà hẹ́n ẹ̀rẹ́ kàkọ́ akókà bàyíkọ́ ẹ̀fẹ́ bàyíkọ́ tẹ̀ wá kó sálà wá kó sálà wá kó sálà and wàláyé òlé ìtújọ́ nà kó kó sálà lókà ó sì rí ìjọ náà tó nà dáhùn wani wàláyé wà mú ìjọ náà rẹ̀ yẹ́rẹ́ ìtú à ọ́n ọkọ̀ náà kò mọ̀rí yìí jẹ́ ìtú ọjà pàwọ́ kò mọ̀rí yìí ọkọ̀ sálà because sálà kò iná sọláta ha ní fàṣà ìwàlú mọ́nkàr wọ́n zikr allah akbar وأقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن ni ذلك sálà wọn صلاة kọ̀ rọ̀ kọ́tẹ̀rẹ̀ sala wa mẹ́ka ọ̀kan so jere ọ̀kú sálà ọdún gbọ́dọ̀ ayọ̀ ọdún ọkọ̀ ní itú àgọ́ àwọ̀ àgọ́ àwọ̀ akẹ́ ewèsé àrùkẹ́ ọ̀bá sálà ó tún dọ́wọ́ àwùjọ tó dọ́wọ́ rẹ̀ kọ̀ọ̀nà mmiri máa ní kéyìn nye sala wàhálà hundred kan sọ lóṣù wàá sọ̀rọ̀ ní mí ní sí èyí arọ náà wà mí ní anyị ọ na-akagbu kwụsị ọba na ọ kwụsịla ma ha ọba na ka ọkọ nwere o si gị dọma ọ so anyị nye na kone is going to discuss with ọba ndị asara na onye na ahụ kịta ndị asara n'ọkatọ ọnụ onye hadis ka ka akọzọ ọzọ ha dọ ọkụzala ekenye nnukwu na ekenye n'ike ọbụdọ bụ ahịa ọhụrụ tụlesụ bezi ụmụ na-enyi ose ose wa na-eka o ekenye ra mesara onye ra menwe ebe ndị enyi ose ose wa ntiwi wa akwetenu anarukọrọ atụ agwụkwọ ha mere ọgbaghọ karịa ehi na ka gwa ere ka asara na dukwu ebe a na ezi ahịsa na kene n'ime nyife ehi ere na ha ere mnyọ sị dara ọtọ ọrụ isala mere ẹkọ pàtàkì bí ọmọ ẹsẹ kọ akú náfìlà ihe ehi àbí náfìlà ń tó mẹrẹ ẹ̀rọ tahiyatul masjid àbísà nafilẹ̀ náà kọ́ àwọn oníhìn tó ń rìn àkọ́ wà á kọ́ oníhìn. eji wa agụrụ ahịa mba asịrị eke anaghị onye nọrọ na ọnọrọ ekwesị ahụ ya ha waghị onye na oshe ha n'ụsọ anaghị nọrọ oshe ha nụsụ sị ekwesị ahụ ya then enwusi ndị juwa nụsụ ha gbatịsị ụda anasịrị esọ ndị tu either jẹun eré eré ahụ at this stage anxious kò máa kàn nínú ẹnìkan náà mẹ́ka láàbí ojú ọ̀dà ẹ̀rí láàbí ọ̀tí ọ̀kẹ́dọ̀ ọ̀yìn láàbí ànírọ̀ na kò ètò kojú àárín ní class ọ̀sẹ̀ first ọ̀dà kan ní ní school ìyá ọ̀rẹ́ iná dọ̀kà sáàmẹ̀ láàbí kí ọ̀rẹ́ iná dọ̀kà sáàmẹ̀ lórí ìdá àbándọ̀ ọrịa ọsị first ama. bishart akida ukisa wanyawa waime eh so murikome wama tashauna ila an yasha Allah rabbul alamin ko ya datin kadara ama wa mazonda yebo je oruye akana wuje oruye uye ma kana ra onya dala hore wa ni duman uye do ren padaki Anya mana na so ni dambu uyawo wa ran dambu si ma o me dambu todo tele gbogbo a láfíà èyí ṣe ìrora wáyé ìfẹ́ kanu ìgbọ́n náà láfíà túyè ẹ̀rúyè bákan nìkan ó rẹ ilé ìṣèwọ̀n kàkà àjẹbọ̀ ẹgbẹ́ ìrúyè káwọn mìkẹ́ ní iṣẹ́ ìlà rẹ̀ dání bìlàbàrà nù dẹ́ka ẹgbẹ́ chukwu káwọn mìkọ́ lọ ụwa ewuye na jikọrọ ya ndọ e na sechekwa na ya echekwa ihe ọ mekọrọ shi zara ya sọnyi mekọrọ shi zara ụyọ n'ori wahala mit wahala na na dọwa rere onye shi zara uye na mekọrọ ya shi zara then anyị zaitu na na mint oil akakwai ni ne mix on herbert sauda abuja oke kan before ten years before ten years àbísí méjì ò ha from one year who knows where méjèèjì dé now ten years or stop ọmọnì ní yan pa àwòkù by ten years àyìn secretion from the brain and ọ̀nà ìkẹ́lẹ́ mi bẹ́ẹ̀ stop permanent storage dey store until brain ọ̀tá àbọ̀nù wàá kó yẹ after ten years oníjì wáyé yẹn jẹ́ ní ọ̀rẹ́ tàmáyà àbá anyi ẹnwúsẹ̀ náà kò wéèrè mint oil wáyé mint oil ní kó zaitu nana mint sẹ́n wáyé harvard sauda àdójú òróró kakọ̀ wéèrè for for that ten years náà làm sẹ́ńdẹ̀ ìjù wa náà wẹ́ẹ́ lè ṣe èrò wáwà mẹ́mẹ́ ìlànà ìṣọ́ọ̀lá so ojú èrò dọ́ọ̀mù ká ẹ̀rọ sọ̀nà strong so very intelligent. dan ruwa mai bai bai naka ne bi an tumur sallallahu sallam in hadisa na ka buhari muslim tirmizi abu dawud ibn maja darul kutni bai haƙi dalimi darimi dailimi ibn abu shaida a tin wuri man hadisan jama'a da wani an tumur ki sawu bai na auladikun filatiya wa mabebe ina kanu yin wa fi sai wa mi wa mabebe ele ele je hu me e do ko na ha man se first ma se so ni do se ni yara amadu ni lewu do de do de eh onori aso do to ori ni osan do adere do di se da aso do wa da mebebe

ee ara ohu ọta ọnọrọ anyị nkwụ ọjọ ọrịa osuma ka m sadịsọ mma ka afọ nkawa ka ozi ka ọkụsala ọsịgbara ahịmba ọsịgbara ahụ hawahi ahụ den iwe ọ wụjọ nyene wee wụjọ nọrọ otu osiri nnu ni nọrọ ọnọrọ ọmanyọ ne ana onye ne ọmanyọ nọrọ maalam ihe ya na-akọ inyohe agbabọọlụ kọzọrọ to that stage wa nọ nne ka wee ka ezi years years neri the kind of novel long stories ẹ na read ọ̀nàrú ten years dàdú fíìmù odiwezi fíìmù fíìmù fàáṣá dàdú ọ̀dẹ̀dẹ̀ ẹ ẹ ṣé ẹ̀yin tó wà sóòtẹ̀ wà ká anáwọ̀ yẹn lóṣù kan ọ̀nyá náà ká ẹ̀ ọ̀nyá sì zọ́ ẹ̀ ẹ̀ ìrì sákàá àmì ìrì ẹ̀ òbí dẹ̀ fi bá a tó fi yan. oyi mu etu because wa wa lere the first thing hunye na emede anyo he ka ama abu dira ka na onyan ya ha onye lere utu do kitu le to wa re kon i kon reverend don discuss anu onye jo nwere ju da ka wala bira ah ye matured chinkus do join ni the do join ni line ni chinkus de nam <laughs> na abonoro abonoro na echi noro de dị ko echinkulate anen so noro wana wana ka hin zo le ata mai ko ata ho ta ihu era ba ka mo asa asa hura no ba ka anyo ba ka me na fifri abonye ọnụ ruo onwe iwe aka ama sohe nye aka eruzie n'aka n'ọnụrụ ọrụ na at that na onye na-ekwe aka ya n'ọrụ onye na-eme aka onye lórí na náà nọrọ tó dáàka ẹn kẹtẹ nínú yẹn nẹ ìfẹ nínú yẹn nẹ ṣe dán ọrọ ààyè

ẹwà dá màá nìkan ẹjẹ náà wọ́n yẹn ló tàkìlà kò hẹ́n ọ̀rọ̀ wọn ọ̀nà ọ̀rọ̀ náà hẹ́dà kan wà hẹ́ tìpọ̀ wà hẹ́ hẹ́ ọ̀kà náà ẹ̀ẹ́bẹ̀ ẹ̀ẹ́rù ẹ̀ẹ́wòyà òyà tsọ̀nkẹ́nẹ̀ ẹ̀ẹ́rù kọ̀rọ̀ ẹ̀sẹ̀ turu yẹn yẹn náà náà I'm telling you it's clear it's glaring wàá ṣe yẹ anáwó yẹn ní kàdán náà rẹ̀ bí máa na you have a lady for sale. nwaanyị ihe n'ike mgboro ke na-ahị anda ahị ọ oh. anyị na ị na onye na onya ada da onye nọrọ abụrụ ozokwu ukwu ndị a pete nwanne zo onye ọkụ morike na ọgwọ ni onye zo ya n'ime anyị n'ịsa gafula dị n'ọnụ gafula dị n'ọnụ onye na-ananụ ọkọ náà ní duha inú bí ẹnu ní à duha nù ọkọ yẹn náà nǹkan akẹ náà ẹkọ ní sàn dìtì ọ̀dà mi everything náà ẹ̀ka ọ̀nà ajá and ìyẹn náà ìdá yìí o ọyọ oṣù máa kàn mọ́lá ẹ̀ka máa sọ ìdá ka tì ẹ̀dá ká ẹsẹ̀ rẹ̀ ká yín mẹ́fẹ́ tẹ̀ ẹ̀kọ́ náà ó yé òdó yé òdó ọ̀nà ha oye ọ̀nà ìgbèkí ìdákí bílí yọ ọ̀nà rọ́bájọ́ ọ̀dáọ̀dá oye bílí bílí goat ẹ́ lóye kọ́nyá hẹ́hún they behave like comfort ọmọ ìkẹ́ nothing is comfortable in that comfort. so at that stage ọ̀nàmọ́bí marhala to rujula stage of your, your youthful age were wa achieve ini stage one and stage two ọsẹ nọ wẹ kọ mọhala dọrọ but <laughs> anya ẹni àmẹdà owó tiẹtiẹ ẹdẹ nọ wàhálà ìwòtí àgọ iná kanisọn manhala tuntun fúnlẹ is important but the most important is what na marhala tuntun fúnlẹ ọ̀nà important hun ọmọ inú mọ náà ẹ̀ka wọn èyí anyana jowonyo kore tan stage ma juvenile stage mun ni sin juvenile man su pozu atu jala wala kudala guten yesi agwono kunya na meri wei ki o maseto o maseto na no ma nyone a na wonya ne no ma nyone ro watu mone isi tole ewan na let us go and spoil you a little na e wale ni school na ile wa na behere then dey ni hini school then ebi ọka wo ọjọ akọ àmọ ọka this is civilization ẹni campus dọ́nà ọ̀rọ̀ ọ̀hìn ẹ̀dẹ̀ mẹ́ni ìkó emúri ndú wèrè lecturer kàkà yàn àìkò èkùtù lecturer ọwọ́ ọ̀nà lẹ́kì ìsàn because àpapọ̀ ryan dọ́ọ̀lá Chere ẹ̀wà Kere dọ́sẹ̀ àwọn ọ̀dọ́ Chere. so that stage agwabọ ire odiyorin ọrọkọ ire odiyorin ka oji onye ne ọrụ more than ten years lọkọ na anyọ nọrụ n'okesa na ahịa oyiso am wana ka anyị mọna oyiso am agụka doka eje ihe ya kuwe o ahịa kuwe. amade na in school there with chimpanzees onere monkey broda ora broda ọkawo sister nchere they are working in school bí wọn dánú kàwé ọ̀nyẹ́ náà wọ́n ní yunifásitì òwúrọ̀ nílé pàṣẹrì nínú ìlẹ́sì ni ọ̀nyẹ́ náà ọgbọ̀ àmẹ́ ọgbọ̀ àmẹ́ náà ẹ̀wọ̀n náà wúwẹ̀kù kóòtù wòye lè yẹn ọ̀hún were ụfọdụ nara aba fífẹ bí wọn kọnyà fífẹ ni wẹrẹ ha wọ green trees bí àwọn kọnyà hẹn ní dédé báàgì ẹyin hẹhẹ wọn à ń bá àwọn ní skul rere bá a kọ náà ẹjẹ ẹnu so that is the last stage a bá jẹ ẹyin wọn náà wọn and stage ọ̀nà wàá fi máa hẹ ọ̀hún ọkọ̀ chaka stage ọ̀nà náà enough onye nọrọ nọrọ saa dọọ dị dọọ nọ civilization na weke civilization ya ọrụ amị kasị ọrụ na-akọ okwu aka ewe amị edi ihu ndị ọ na-akwa m kọrọ aka ụmụ nwa aka bụ ọdọ ọrụ ahụ ntọ ntere ẹ̀rọ ẹ̀bọ̀dá ọ̀rọ̀ rẹ̀ èdè ọ̀rọ̀ ní àmì ní skul àwọn máa yún nínú ìrù yíyẹ ma má lè kíra bàdà na nìyẹn náà ẹ ìrù nínú ìyá má lè lé ẹsùn níbi ìka ìyẹn nà ọ̀dọ́ tó mi náà ìlànà náà wà kàn bí na ẹ ẹ ọ̀yẹ̀kọ́ iná pòpò. ndị ọnọrọ anyị na-ekpe nwụsụ anyị ebe wee were nwa ara daka ebroda ụra siste ọka were but onye nọrụ dọba nwụzọ anyị nyeghichi anyị rizal ọnọnyi shaitan ọmịka emere ụlọ ma onu ruo wee ruo n'ike sanaha na ọnyị awọ nọrọ ọnyị responsibility ọkụ ọkụwere then all oh, our responsibility or responsible. They know what rationale. Our kitchen around behavior, it later uh, some some ephemeral or ephemeral gains. Gains and like koto very soon So and what BNN ananyang meda zonyen ne we are be eh? ananyang me ono oh, no rume e ne like adoka let me amuse you very small it's an amusement kìjẹ́ mẹ́rin mi wú mi ṣe wọ́n yẹ kàrọ̀ àbọ̀bọ̀ nínú kàrọ̀ aláwọ̀ yẹn dán wọ́n kà ẹjọ́ náà nọ̀rọ̀ àbọ̀bọ̀ náà yẹn náà mẹ́ then dara exchange ẹjẹ́ yín dá ọ̀yìn ọ̀yìn náà ọ̀yìn náà wọ́n náà wà á center on ìgbẹ́ náà yẹn ní èmi yìí hẹ́ wà á. ka onye ebe onye n'ime ihe ọba so onye ne onye da kazi onye ne ibe onye n'ime ihe ọba anụrụ ka onye ne anaghị ihe ọba onye suru ka ụjọba mmanya wasịrị mmanụ enyi onye na anaghị komi ihe ọba nụ àwùjọ nche ahụ kanyeten akọ nwere isi ọta lórí difference onye anaghị ezoka yi ọba gbèsè máa ní difference nínú iṣẹ́ nne wọ́n nọ nwa bá akụ pọ́sibù ká n'akọ àmì kataba àná ke ọ na-abẹ̀kẹ̀ ìka hụ dị ya bụ eriso gboro ní skul gboro dem everything ya wesi anyị example sef ihe gboro ihe nyere ka enwuje na bịa na babe ẹni ehu gbójú dànù kọ́ọ̀rù gbójú dànù ọ̀sọ́nà náà ọmọ sẹ̀rẹ̀ kàjòrí ọ̀nà lọ sẹ̀rẹ̀ kàjòrí ọ̀sọ̀ àná ní àìsàn mi but ọ̀nyẹ́ náà ná sẹ́sẹ́ káyé wa mi pọ́ọ̀rọ̀ lẹ́kì ìjà mi bẹ́ẹ̀ rí lẹ́yìn ìmẹ́jì bẹ́ẹ̀ wọ̀ gáàzì ìjà náà wọ̀ lọ́ọ̀nyí mẹ́rin wọlé náà ni dáàkà ìjà náà wọ̀ nyẹ̀ náà dáàkà ọ̀rọ̀ náà dɔɔmi ka agu quality na wɛn ha no ayɛ onibi sɛ ɔdɔ waka o ɔnyam sule ti na ɛnɔ dɔw fi firi ama ɔnye mɛ atɛ da ka aaso wɔ ka alu na so fi ɔnyam adam yɛ olu wo na

imam ibn habu rahimahullah ojú ọ wákà akọni sọ̀nà yọ̀ aka a ilé rẹ̀ hẹ̀ ok ọ̀nà ọ̀dọ́ mma ha mma mma pa ha àndíjẹ́ náà sọ̀nà doka insha Allah ana rika kiwe iska don ibn hazm oizen ore mi pujan ojan ka aboy ibn hazm no ay oizen e ma do kada moroji ana me moji so awr ah, kon man pujan do mane ya ada ka ojan ne do mane ko aboy ya Sa'id ibn Musayyib ahir ina bí tabi yìí nínú ọ̀rọ̀ ìṣàhùn ó jẹ́ ní tábì rẹ̀ rọ̀ rẹ̀ ó mojí ó yà nánu ayẹ̀mùnà ọ̀rẹ̀ ka ayẹ̀mùnà fìtínà ó mi sódà ètò ìdọ̀jẹ̀ kẹ́nẹ̀ ó yà nánu inṣàlá ọ̀nà ó yàwó ní koran but ààrẹ ìwọ̀ ó yàwó àkàn ya ìyá náà dànù ụjọ na-anya ọnụ ọka takwa ọ zàdí ìgbìjà rẹ̀ ní ẹ̀rù kọ̀ọ̀kọ̀ọ̀ ọ̀nyẹ́ sa zọ́wọ́ hinna rẹ̀. dáhì sa'id ibn musayyib ahìr mutaqaddimin rahmatullahi alayhi dáṣọ ìlú gbòòrò dáṣọ ìlú mọ̀tàn dáyẹ̀ ní kẹ́ẹ̀dẹ̀ fọ́ pàtàkì lọ́kà tún hún náà mí káyé ojú mu very simple simple ọmọ nsị ama si uja mkiano nya da sayan ah uja mkiano nya para tu eku ya ta ore mkiano uja mkiano non ona vet uja mkiano ah ati poro ore ta to kana hoza naka semen bel nire unikewu dijon kai sayyid musayyib rahmatullah alayhi wa yakusanu sun usawu sun ayya lọ́mọ dúrà rẹ̀ lọ́kàtọ́ ó yẹ náà bẹ́ẹ̀ bá ń tẹ́kù àn wọ́n kọ́ òkè bẹ́ẹ̀ tó jẹ́ nìkan ni ó yẹ náà bẹ́ẹ̀ tẹ́kù àn dọ́ ẹ̀wọ̀n lọ́kà ó yẹ ọ̀hún rí wáàyàn so na simple as that ó yẹ nìkan lómi ọ na máa ní tẹ́kú ìsáàfáàrọ̀ anakùnmọ̀ ẹni máa ń tẹ́nà kọ́nu mọ̀nà wà ní yí mélòó jeep pàjẹ́rò ìsáàfáàrọ̀ àmì. bíjọ́ ni èrò ka eré ahà ń dọ̀nà kan inṣọ́ọ̀lá orí òtútù dọ́kùnye ojú àná náà dọ́kùnye àná ní na mi dole zo zahu ne da abu nke shani ina ni ka salamu alaikum rahmatullah da rahmatullah ah duka mala ne yano dị saidin musaid ko ujana nan ana wani nan wa oje nke kawai na sorry ọlá ṣe gàgbọ́ ni ṣáà ó tí lọ ọ́rọ̀ sálámà lọ́rà káyọjọ́ nìkan tọ́ ọ́nà ṣọ́sẹ̀ wáyé ọ̀run àwọn ọ̀sẹ̀ àwọn ọ̀húnra ìdá ìdá sẹ́yìdì musa ìbọn ọlọ́kùnmá kan adọ́mà ní búrẹ́dì ó mú ẹgbẹ́ ọkọ̀ subhanallá ọ̀nà ìfẹ́ bẹ́ẹ̀ fìtí mẹ́rin bẹ́ẹ̀ tẹ́ ètò ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ tẹ̀ ẹ̀dọ́ fà tẹ́ mi dẹ́mi náà mìíràn kàrẹ́ rárá tó rẹ̀ ń dọ̀ ọkà nọ àṣẹ náà nílẹ̀ ọ̀nà àkàmú. Ewa fi ni, ewa ebe nke ọnụ na ozi kwete ka kai arịhị. Ede ma jọ ni ịdarụ wan, ọ na wọn papa na ịlọ. Dije nọ ma atọ ka baya te. Ịlọ nka Amerika, na-ala anyị nwa ala n'ikwu n'ike m, ati na onye báyà tẹ̀ka o alimuka ilma sẹ́yìd yàtò kàbẹ̀rẹ̀ ní adaminyàwó ọ̀yẹ́dẹ́ ní mazà bánu usọ́lọ̀ ọ̀nà wà nyọ́ nẹ́dá ẹ̀kẹ́ ọ̀chá ahẹ́mẹ̀ mẹ́gọ́dọ̀ kẹ́nẹ́wé yìí rìn ọ̀chá ahẹ́mẹ̀ mazà mẹ́tọ́dà ọ̀nyọ́chá ahẹ́ ìhú dá ẹ̀kẹ́ sẹ́ ọ̀nà mẹ́nà ọkọ̀ náà dọ̀ ẹ̀dẹ́ àkàrẹ̀ dọ̀ kàkà àdúrà tètè àníkọ́ lọ́wọ́ ká àdúrà tẹ̀ka wà rí ọ̀rẹ́ sẹ́mẹ̀ sùwìtì Eh? ẹ̀rí ọ̀pá àkàrẹ́ dá ẹ̀wọ̀n mi níhẹ́ ọ́ wọ́n làwọn náà ẹ̀rọ ẹ̀rọ dọ́kà ọ̀hó sọ́mà náà mẹ́wọ́ suwiti aban suwiti iná mèrè agogoro ní náà mèrè wọ́n náà ọ̀rọ̀ rẹ̀ so èyí at that stage ó jẹ́ ọ̀la ten years ọ̀tá aisha was nine years don tó mú ní yàn six years á yàn bẹ́ẹ̀ ìjọ náà agun nine years ọ̀run tó mú ní ìsinmi èrò and advice kọ̀wé náà ni wọ́n máa ń kàá ẹ̀rẹ̀ ńlẹ̀ ahẹ́ bẹ́ẹ̀ alùl okòlá ẹ̀rẹ́ yìí mú kàlám falasifa filosofa sí ni bẹ́ ìwéré inú mọ̀ náà ọ̀rọ̀ inú mọ̀ yà ni à ń kẹ́rẹ̀ ẹ̀rọ náà kò sẹ́yìn bára ni ó tẹ̀ ìnáwó rẹ̀ àná àhọ̀ báyìí sọ̀rọ̀ sẹ́ ọ̀rùn mọ̀ náà wà wájú mi.

Five minutes one. Oh, what? About nine nine. Ẹ̀rọ ìwọ̀n ẹ̀nà dòrò. Ṣé wọ́n lọ kó dà ẹ̀ka? Á kàrẹ́ ọ̀nà ẹ̀. Ẹ̀mẹ́ ẹ̀dẹ̀ òkú. Ṣé ìrìnà ẹ̀ka rẹ̀? Dàhùn ẹ̀hún ẹ̀ka kàfẹ́ yẹn nìkẹ́ nà sọ́dọ̀ àwọn náà mi. Ẹ̀mẹ́ náà. wọ́tọ́ na sí wàdà àkùnmá ni kànáàbọ̀lá rẹ̀ ní wúlé yẹn orúkọ ọ̀ma ni ọ̀dọ́ ọ̀nyẹ́ náà mo yí ayé náà wọ̀ báyìí kò nyere ojú ẹ̀ ọ̀nà rẹ̀ bọ̀. ọ̀nyẹ́ bọ̀ nù ayé jẹ̀ ọ̀nà rẹ̀ rà. أنا أصاب الناس قالهون أنت مرسى الله عليه وسلم أوكا سيري هاي يجوني دوا وصا أنا كوي هنبا أنا جانا توكو هنبا نموني dòwòsá ọ̀rọ̀ náà nyukata ọ̀yẹ́ wòsá ojì jẹ́ kó ìhìn bá ní wọ́n nyukata èyí wà nyukata dòmẹ́ àwọn ẹ̀nà nyukata wọ́n lè láyé hamd láyé kalifu lọ́hùn náà sán ilẹ̀ ọ̀sáhà. فلينفق ذو ساعة من ساعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها يجعل الله بعد يسرا أنا ني أمي هوني أين ينوني أنا هني أنا أنا هون أنا ينوم أنا ني وسا يجيجا كو هندان وين يوم وسا إذا ما أنت ده ندوت تطوجي ولنا وان دورا كو مريا وان كاكا أوجين ẹ̀wárí àánú ẹ̀wárí ibrahim ojú mẹ̀wárí sahai dákọ́lá ahẹ́rọ lóka ayọ̀ bọ́lá kiri ewu jẹun náà ni ọ̀ tá ká akúkọ ń gbọdọ̀ ká wẹ́nu kata wà á yẹrẹ mọ́tò lẹ́nu lórí yàtá wà tó lẹ́nu ògbóró kata wá sí níṣẹ́ àti ilé yìí dáàrin àgùkọ náà sì mójú dáàkójú rẹ wa wàá rò kò rí sógbòòrò máàlàm àwọn ọmọ aka yẹn pèrè lu èpèrè náà àkúsáhọ wúye ẹ̀rọ maka ń wọn náà maka ń náà anyị enyi na enyi na sotanen onye agụkọ ya mekarị anya ee eh, anya <laughs> anya onye so lus ma ya wa na nwa ahụ kide akwụsịrị itika aka anya ọhịa na-atọ ọla ka agụ ifiba enyi eh, were wa ma ni na o se se ma ma ni gwa ni adịsọ nara ka ada ahụ ọkụ ni kakwezi ọtụtụ ma ha ati uye nọ adawo anyị anabiliva alaka anaghị spleen ehu anaghị kidney oyeko amani daa ọdụmanụ kwuo ihe pesi wee ọrịa ọmalọ so onye nwa agada ịka gari ikwe ihe nene is better it's all go uhu

abẹ́tẹ̀ mẹ́rin náà kò sí wọ́ọ́rin àti ẹ̀wọ̀n ahóhó àwàkà ẹ̀ náà ẹ̀ka sọ́n èyí nẹ́pẹ̀ ẹ̀ kò sí wọ́ọ́rí ẹ̀pọ̀ ìpìlẹ̀ olú kẹ́ni ẹ̀ ìpìlẹ̀ olú ọ̀rùn rẹ̀ ọ̀nà ìpapára rẹ̀ àrọ̀ dẹ́ sẹ́nẹ̀ dé èyí náà ọ̀rẹ́ kò sí wọ́ọ́rí sẹ́sẹ́ àbísàgbà ìkàwé ìṣàhàn ẹ̀ mẹ́rin nìkyẹ́ ẹ̀hún. masalatu rasulillah. ọ̀nyẹ́lẹ́ onídàá bẹ́ẹ̀ mi lẹ́nu. subhanallah onye yi ọma ní ọnụ wee mee wee mee wee ya ka ahụ na wee zikọgharị m sọsọ na-arị wee nidi paracetamol wee nidi resochin e, erochin utochin rọba tọrọ oṣù ha kẹmíràn nínú àmì.

àbí sọ́nàrí ọ́n tó mọ́tò sọ̀lá sọ́lá ọkọ̀ yóò mú sí lónìí hẹ́yìn káàkiri bára kàláhù láàkì káàkàkà òmórí ọ̀sẹ̀rẹ̀ ọ̀mìnira sọ́ọ̀rì là màgbárìkà tí ni fíìmù ọ̀hóbi láàkì ní sánà ìkòmórí ọ̀sẹ̀ mẹ́wàá ìlànà wọ̀ṣẹ̀kọ́rọ̀tọ̀ lọ́wọ́ áhẹ́ dómìnira rẹ̀ mẹ́ mẹ́ ọkọ̀ anyankó sana se ẹ̀dọ́ ní wọn náà mórí ìwé ẹni kó àwọ̀ wọ́n bá lọ́gà ṣúdá bí ìjọ náà dọ̀ wọn ní kátà dọ̀ bí rẹ́pẹ́ ẹ̀ wọ̀rùzí tẹ̀bí rọ̀ àbẹ́dùn ìjọ náà rà bí mo lè mí ìjọ náà dọ̀ mí káwẹ́. ọmọ àdúgbò náà ọdún ó kó mo lè yán yàn. ọ̀rẹ́ ní. kitabu al-azkar wani imamu nawawi men so barakallahu lak fil mawhud lak wa shakarta al-wahid wa balagha ashuddah wa rizqta birra so awana mahane maduwa ayi wa muri akida yare goyi ya na onto muri kare goyi ya zauna kai barakallahu lak umuna na rabu aizanan abakaw wa baraka alaik umma da tuwa da to وجزاك الله خيرا أمول سوتايا ورزقك الله